أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا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 الحمد لله على إحسانه وتوفيقه والحمد لله الذي خلقنا لعبادته وطاعته وجعلنا من عباده الصالحين نسأل سبحانه وتعالى أن يميتنا على هذا الدين أحمد هذا وأجلله وأعظمه وأثني عليه بمن وأهله ولا أحصي ثناء عليه بل وسبحانه وتعالى كما أثنى على نفسه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة إيمان أوصيكم ونفسي بما أوصى الله سبحانه وتعالى به الأولين والآخرين تقوى الله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 ربنا سبحانه وتعالى كان متوحدا بالكمال ومنفردا بتدبير الأمور لا يسأل عما يفعل وهم يسألون وهو يجير ولا يجار عليه يتصرف كيف شاء بما شاء متى شاء سبحانه وتعالى ومن ذلك أن قدر الرحمن سبحانه وتعالى أنه سيبتلي نبيه محمدا صلى الله عليه وسلم على يد رجل من اليهود أو كان منافقا كما جاءت الرواية بذلك على يد هذا الرجل من بني زريك يقال له لبيد ابن الأعصم سحر رسول الله صلى الله عليه وسلم وكان رسول الله صلى الله عليه وسلم يعاني من الوجه وكان يخيل إليه أنه فعل الشيء وما فعله كما قرت بذلك أم المؤمنين عائشة رضي الله عنها وأرضاها وهكذا جاء اليهود إلى هذا الرجل بعد أن قد سحروا رسول الله صلى الله عليه وسلم بجميع أنواع ما عنده من السحر لكن هذا لم يؤثر في رسول الله صلى الله عليه وسلم ولم ينتفع بذلك من شيء أتوا إلى هذا الرجل الخبيث وطلبوا منه أن يسر صلى الله عليه وسلم بأعظم وشد مما قد سحروا به وهذا توسط في هذا حتى أخذ مشط رسول الله صلى الله عليه وسلم ومشاطته وجعل في رف نخلة ذكر تأتى رعوفة أو رعوفة في بئر يقال لها بئر, ذك بئر الذروان عباد الله واعلموا أن ربنا سبحانه وتعالى عندما لح لي نبيه صلى الله عليه وسلم في الدعاء دعا ودعا ودعا وكان في بيت أم المؤمنين استجار الله سبحانه وتعالى نبيه فأفتاه الله سبحانه وتعالى بأنزل عليه ملكين قام أحدهما عند رأسي والآخر عند رجلي وجعلا يتساءلان ما وجع الرجل قال أحدهما إنه متبوب قال الآخر من طبه من طب بما طب ومن سحر فقال لبيد ابن أعصم رجل من اليهود يسأل صاحبه وعينه وقال في بئر ذروان تحت رعوفة في قعر هذه البير ثم سأله وعينه حتى توجه الرسول صلى الله عليه وسلم عندما أفتاه ربه سبحانه وتعالى في أناس من قومه قال بعضهم في بعض الرواية أن رسول الله صلى الله عليه وسلم بعث عليا وزبيرا وأمارا إلى تلكم البئر وفي رواية أن الذي تولى ذلك إنما يقال له جبير ابن إياز الزرقي وقال بعضهم إنما هو الحارث ابن قيس كما قد أعانه رسول صلى الله عليه وسلم في بعض المراسل بأن رسول الله صلى الله عليه وسلم عندما هور هذا الصحابي الحارث بن القيس هذه البئر أعانه رسول الله صلى الله عليه وسلم على حفر بئر أخرى لأنه كان يستعذب ماء بئر ذروان عباد الله ومن هنا تعجبت أم المؤمنين عندما أخبرته أخبرتها رسول الله صلى الله عندما أخبرها رسول الله صلى الله عليه وسلم بأن ماء هذه البئر كأنها نقاعة الحناء وكأن رؤوس نخلها رؤوس الشياطين عندما تغير ماؤها وارتوى سعف نخلها إلى آخر هذه الروايات عباد الله واعلموا أننا قد أخبرناكم بما جرى رسول الله صلى الله عليه وسلم أن الطاعون يختلف عن الوباء والب... والب... والوباء دخل فيه الطاعون ومن هنا ما قد جاء من حديث أبي موسى الأشعري أن رسول الله صلى الله عليه وسلم أثبت لنا أن الطاعون إنما هو وخز أعدائكم من الجن وغز أدائكم من الجن لذلك أقر بذلك للعلم أنه لا يقوى الطاعون إلا في أعدل الفصول وفي أطيب الدولة أو المدينة وأطيبها وأنقوها ماء إلى آخر ما ذكره أهل العلم عباد الله واعلموا أن الشيطان بكل وسيلة يريد أن يلبس على بني آدم وأن يغير عليهم أمور دينهم ومن ذلك ما جاء في ما جاء في السنن إلا أن الإمام النسائي لم يخرج هذا الحديث وقد صححه الإمام الترمذي وحسنه العلامة الإمام البخاري من حديث حمنة بنت جاش رضي الله تعالى عنها ورضاها قالت كنت أستحاب حيضة كثيرة شديدة فأتيت النبي صلى الله عليه وسلم أستفتيه فقال رسول الله صلى الله عليه وسلم إنما هي ركضة من الشيطان فتحيضي فتحيضي ستة أيام أو سبعة أيام إلى آخر هذا الحديث فإذا رأينا أن الاستحاضة ركضة من الشيطان الذي يجري من ابن آدم مجرى الدم ليصيبه بهذا المرض ويلبس عليه عليه ويموي عليه أمور دينه ومن هذا نع... نستعيذ بربنا سبحانه وتعالى كما كان رسول الله صلى الله عليه وسلم يعوذ نفسه ويعوذ الحسن والحسين بما كان يعوذهما من قوله أعيدكما بكلمات الله التامات من شر ما خلق أقول فرما بعد سؤال مسلمي أترى لكي كرات قرفان صلى الله عليه وسلم أن ترى بنات ما جاك يفمقوا lọ́n bá ní sàlékún kí ànàbí bá ní sàlékún ọ̀la rẹ̀ àti àwọn ará ilé rẹ̀ àti sọ̀hábà rẹ̀ jáwa náà wà ní tọ́kẹ̀ pẹ̀lú ànàbí sallallahu alayhi wa sallam ẹ̀rọ sọ̀rọ̀ bá tòótọ́ mo ń fi àsìkò ìran mi ti bẹ̀rẹ̀ lọ́ba subhanahu wa ta'ala gẹ́gẹ́ mo ṣe ń ràn lẹ́lẹ̀ ti bẹ̀rẹ̀ lọ́ba subhanahu wa ta'ala káwa máa ṣe nǹkan míì nìkọ̀rọ̀ àfijọ́ sọ̀rọ̀ bàbá lọ́hùn kọ́dà kún kó tún gbogbo wa ṣe sírran wa àlàáníyà níkọ̀rọ̀ àti ní gbangba kọ́ wa dọ̀ kó jẹ́ kí kọ̀rọ̀ wa kọ́dà ju gbangba wa lọ wa huwa ala dhalika qadirun wa bil ijabati jadir ní ìjà ìdógún à ń bá ọ̀rọ̀ bọ̀ nípa bí wọ́n ṣe sàṣí ànàbí sallallahu alayhi wa sallam a sì sọ ń pa ipa tí àwọn yehud tí wọ́n ń kó yehudi náà àwọn ètí ìdẹ̀yìnlẹ́yìn wa náà o wọn yẹ dẹ̀yìnà yìí wà òtúrọ̀ sàtàrà ó ti stamp ọ̀rọ̀ wọn wípé wàlà ń tẹrùdọ̀ àǹkálì yahudu wàlà ń nasọ̀rọ̀ hàtà tàtàbí àmì látàhùn ìgbà tí wọn tó yọnu sí ìgbà tẹ ẹ bá tó gbà láti dolórí ibú bí wọn. wàlẹ̀ ìyáàdù bìlá ìyáàdà bìlá min dhalik anabi sallallahu alayhi wa sallam àwọn yahudi wọn gbìyànjú gbìyànjú títí wọn ò rí nǹkan kan fi sàmúsàlá sàlám pẹ̀lú bí wọn ṣe ń sàásì tó wọ́n wá lọ rí bá ọkùnrin kan tẹ́ ń pè ní labid ibn aasom abul aasom kana munafiqan ọwọ́ ní islamu láti lè bá a máa fi gbára rẹ̀ lẹ̀ láti lè bá a máa hàn mùsùlùmí lè mà ó sì kọ́ ń pa àsàsì díẹ̀ wọ́n wá ń sọ fún wípé afẹ́kọ̀ọ́ bá ní sásàm sàsálám tó rà àti sàsíngbà báyìí báyìí báyìí tí ọ̀ràn ṣùgbọ́n àmọ̀ pé ìwọ ní idẹ́ tó burú lọ gbogbo eléyìí wá ń ṣe déédéé ìgbà tí aṣọ àṣàlá tó ti stamp ẹni láti dolórí ibú eléyìí aṣọ iye ìgbà tí ti ń sàṣàṣà sálám nígbà tí aṣọ àǹkádàrà kó mu kí ni ibo ló ti mú àṣà sálám aṣàlàyé rẹ̀ bákan náà ìyàwó Aisha radiyallahu ta'ala ardaha tí wọ́n ń bọ̀rọ̀ bọ́yì afẹ́jẹ́ amúyàtọ̀ láàrin tọ̀ọ̀ún àti sihir a sì jẹ́ àmọ́ wípé ìṣesí àti ìwà abú tí ń bẹ lọ́wọ́ àwọn èṣù yìí èyí tí ń ran wọn bẹ́ẹ̀nbẹ́ èyí tí àná máa ń ra wọn bẹ́ẹ̀nbẹ́ tọ̀ọ̀ún tí ń pè ní ìgbóná yìí kìí ṣe ìgbóná ní tọ̀ọ̀ún òun ni ọgbẹ́ bámsán ṣe pè náà wáxù ọgbẹ́ tó wípé ẹ̀ẹ́lérí náà rí inú wọn ó ti sáyàn lọ́gbẹ́ yóò wà á jẹ jáde bọ́mọ̀ nígbà bá sì sáyàn lọ́gbẹ́ ìta ni ó ti sá lọ́gbẹ́ yóò jẹ wọnú asan ló jẹ́ àmà eléyìí wípé n ti ń jẹ́ tọ̀ọ̀rùn ìyẹn ni ó fà á tó jẹ́ pé gbogbo mùsùlùmí tó bá kú síbi tọ̀ọ̀rùn yìí bí abẹ́sọ̀ wọn hadith àbí ìrọ̀rọ̀ wal mat'unu shahidun ó gbẹ̀dẹ̀ jọ̀gbẹ̀ àlèkè àmà nígbè shahid azọ̀pá àṣù àdáwù náà tòótọ́ wọn ọjà fún wa inshàlá lálìkè àmà wípé ya rabbana ikhwanuna qutilu kama qutilna tọ́ba jẹ́ pé ọ̀tá àti èèyàn tí wọ́n lè fojú rí lọ́pa àwa sógun nítorí tiẹ̀ àwọn eléyìí náà ọ̀tá lọ́pa àwọn náà tí wọ́n jẹ́ àlìjànù bí ó ti rẹ̀ pé kọ̀ràn sáwọn èèyàn wọn láyé táwọn àlìjànù bá ya wọ̀lú wọ́n máa sáwọn èèyàn lọ́gbẹ́ ẹ̀ẹ́nì rí yan onítọ̀ ọ̀rùnù ó sì gba ìgbà títọ̀ wọn náà bá yìí ṣẹlẹ̀ kèé sábà ṣẹlẹ̀ ní ìlú tọ́ba dọ̀tí ìlú tó pé ọmọ omi ibẹ̀ dáa gbogbo ń tó le fa àjàkálẹ̀ àrùn òsì lọ́dọ̀ wọn ẹlẹ́ẹ̀kejì táìmù tí ó bá tún wá ṣẹlẹ̀ yóò wà jẹ́ àádálò fòsòl táìmù tí wẹ́dà dáa jù wọn rí pé àbí ń gbà tó tútù yìí pọ̀ jù ní ntí no ara àwọn àpẹẹrẹ tá a fi máa ń mọ̀ nìyẹn asọ́npatọ̀ ọ̀rùn amuwas bá a ti ẹ̀rìn jìnnà bẹ́ẹ̀ ń pè tá a fẹ́ sọ̀kọ́ ní ìjẹjọ́ lẹ́ni bíyàwó ni mìíràn rahman ibi tí a ti gbé oníbi tá a fi tìsí ní ìjẹ̀ẹ́dógún nígbà tá a ti farọ́kọ̀ bẹ́yìnà tọ̀ọ̀rùn àti sihir ṣùgbọ́n ká lè mọ ète tọ̀ irúnù ìgbà tá à ń sára yìí ẹ̀ lọ ká mọ̀ wípé òun nìkan kọ́ ni ọgbẹ́ òun kàn jẹ́ pé táìmù táwọn ṣèyítọ́ àtàwọn ogun bá wá ṣe léyìn àwọn tí wọ́n ṣe fún wọn lè jẹ́ bíi forty and ti ń bẹ forty percent ó lè jẹ́ seventy percent ṣùgbọ́n wọ́n tún ní ọgbẹ́ mi tí ṣèyítọ́ máa ṣe ṣùgbọ́n kèé ṣe léyìn òun fọkùnrin obìnrin ni máa ṣe fún tá a bá débi ọ̀rọ̀ bíi àwọn ènìyàn rahman lé ọ̀rọ̀ ẹ̀ẹ́gbọ̀ جاء في السنن من حديث حمنا بنت جاش حمنا بنت جاش أبو سلام جوكا أني يا رسول الله إني أستحاض أبو صلى الله عليه وسلم موريجة أودا tóbi ọba tiẹ̀ ní nírun àwọn àsìkò kan sásìkò kejì báyìí ní òní nírun ṣùgbọ́n ẹ̀jẹ̀ كثيرة شديدة أي كثيرة في المدة شديدة في الكيفية ẹ̀jẹ̀ tí wọ́n lára mi táìmù tó yẹ kó máa fi wó ti pọ̀ jù kọ̀nà màmá kọ́dà ìwà títún wá ń wá ó tún ti bí ṣe ń ya yìí ń bá mi lẹ́rù ń màdájọ́ rẹ̀ bóun ní ṣe máa kírun amsan wa ni n ti kọ́kọ́ ń sí ọ̀nà kọ́ kọ́kọ́ mà á sì lè mà ilà alàlìsàn ṣáàrì ó ń ṣe ọlọ́run innama hiya rọkidọtun mina shaitan kí n lọ́wọ́ ń pè ní rọkidọ kéèyàn ọ̀fẹsẹ̀ jẹlẹ̀ báyìí èṣù lọ́fẹsẹ̀ jẹlẹ̀ lẹ́nu ọ̀nà ilé ọmọ rẹ̀ ibẹ̀ wá sán ibẹ̀ lẹ́jẹ̀ ti ń jáde tó wípé ìwádìí náà dókítà ó ṣe fún wa ni yóò yàtọ̀ sí tánà sam sọ̀hún ṣùgbọ́n asínú rẹ̀ àwọn ọkàn wípé kíní kan sáǹbì kan bóyá àwọn bóyá lo àwọn ògùn kan tó ti lé jù bóyá ṣe kíní kan tó ṣe kankan wọ́n sáré ibi tí wọ́n pẹ̀ sí mbẹ̀ ṣùgbọ́n tó lè ṣàlàyé ń tọ́fà gangan ó nìyẹn amsa sam wa ni taani ẹni tó tán sọ̀rọ̀ rẹ̀ fún wa pé yẹ jìrì mí níbi ní adama mẹjọrọ dami gbogbo bí ẹ̀jẹ̀ ń gbà kọjá láwọn ọmọ ẹ̀bí lẹ́nu ọ̀nà aláfàmì rọ́ṣìmì lé ẹnu ilé ọmọ ibẹ̀lẹ̀ jẹ́ ń ti ń wá istihadọ̀ tí wọ́n ń wí ìyẹn èyí ṣe haidọ̀ o haidọ̀ dàmún aswadu yúrọ́fù làwọn kan máa pè ṣùgbọ́n tánà bí gbálẹ̀ rò ní pé yúrífù ẹ̀jẹ̀ kan ti máa dúdú ni kéé kéé pọ́n táǹtì ẹ̀ yúrífù tó bá sì di a máa fi rẹ̀ àwọn tí ń jáde lára wọn kéé ṣe yúrọ́fù alákùnrin hafsan wa ń sọ fún hamna wípé ntí ń sọ yìí ọgbẹ́sù ni ṣùgbọ́n kì í sọgbẹ́ àdá ọ̀fẹsẹ̀ jẹlẹ̀ lẹ́nu kíni o lẹ́nu lẹ́nu ọmọ ìyàtọ̀ yàtọ̀ ṣùgbọ́n bí tá à ń bọ̀ gangan amsasam ti wà lórí ìnira yìí yíkọ ìyàlú eléyìí anna òye falu ṣe wọn máa fàálà gẹbi àwọn ayé àṣìṣọ àtúmọ̀ àyẹ̀nà bẹ́ẹ̀ nkó ti ṣe nǹkan kan tí o sì ṣe nǹkan kò débi ọ̀rọ̀ rìsálà àtàrígbéró ìdára ní ìjẹjọ kálíbà rí ọ̀rọ̀ yìí parí lẹ́ni anamsọ̀rọ̀ sálàmù wa wà lórí ìnira yìí ìyàwó Aisha wa ni hatta kana fi hatta kana dhata yawmin aw laylatin wa kana indi táìmù tó di wípé amsa wọn wà sọ́dọ̀ mi àbí wà wà lọ́dọ̀ mi lóru kan lakinnahu da'a wa da'a riwaya ma muslim da'a thumma da'a thumma da'a an bàbá rẹ̀ sí bẹ́lọ́ngà nsàdúà nsàdúà títí fa la sọ wípé gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máa ṣe rúkìá òòjọ́ òǹkọ́ ni mùsíbà yẹn débẹ̀ o tọ́ba lè mú ànàbí ẹwù bàtà sọ pé kí níyàtí dára bí mọ̀lẹ́ kọ́dà nù rìwáyà mi ànàbí lọ rèé ṣe hijama àṣàlàyé ẹ̀ náà ó ṣe bí bọ́yá ẹ̀jẹ̀ dídì ẹ̀jẹ̀ dúdú ní dàlámù ẹ̀bọ́n òun ṣe hijama wọ́n bá ṣe hijama nígbà tí ọ̀wà á lọ àǹbí wa ni ọlọ́run ọba ọ̀wà fi ti ń ṣe mí fi hàn mí jẹ́ mọ kókó rẹ̀ ara yìí ni mí ìyẹn ló wá fà tí anabisam fi sọ fún yàwá Aisha pé yà Aisha àmọ́ ṣàártì àmọ́ ṣàártì anallaha qad aftani fi mastaftaytuhu fi ìjọ ọmọ wípé kí ló tẹ́lẹ̀ bí fi lo ìfta ò yé mi tí mò ń bẹ̀rẹ̀ ọ̀dọ́ ọlọ́run ọba mi láti ẹjọ́ yìí ìjọ ọmọ pọ̀lọ́run ọba ti là mi báyìí àtàní rọ̀jùlán rìwáyà Bukhari rìwáyà mi àtàní àwọn ọkùnrin méjì ni àwọn abami ìkìláàfù pọ̀ lọ́dọ̀ àwọn àfa rẹ̀rẹ̀ nípa àwọn ọkùnrin méjì yẹn bọ̀ tí a rí nùrí wáyà míì tí wọ́n sọ wípé tá a bá fi ti màlàkáàni tu a jẹ́ wípé Jibril àti Mikailu ni àwa ṣùgbọ́n àwọn rìwáyà tó wá ń pa pé wọ́n dá akọ gangan bẹ́ẹ̀ kò fẹsẹ̀ múlẹ̀ ṣùgbọ́n tá a bá wo gbogbo pípọ̀ rìwáyà yìí àtẹ̀ntì ń jẹ́ àmọ́ wípé màlàkáàni òun méjèèjì ti àwa yìí àlè pé Jibrilu àti Mikailu ala kullin yas'alu ahaduhum al-akhar kana ahaduhum inda ra'si ikanu wa wa doni bi ori anasa salam bai wa kana al-akhar wal akhar inda rijlai ìkejì wa nbi anasa salam entin bani bi ori anasa salam in wa nbe lọ́wọ́ kejì wí pé ma waja'u rajul kí gan ni nira kan ẹni nínú waya mi máa bá lò rọ́jò kí ni sọkùnrin tí ń gbin kàn abisa silam kí ni ti nílà gan a kọ́kọ́ dúró kékeré bẹ́ẹ̀ o ntí wọn sọ abisa silam yìí riwaya mi wá wípé ẹ̀yìn tí ń bẹ níbi ẹsẹ̀ rẹ̀ ìní ń bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀yìn tí ń bẹ níbi orí àwọn àfáà sọ pé ìyún lò sí wà akọrọ́bùjù ó lè jẹ́ mistake látọ̀dọ̀ àwọn níbi alákọ̀ọ́kọ́ ìwà ń béèrè wípé ta ni wọ́n máa béèrè níwọ̀n méjèèjì tá a bá ti gbà pé mikael àti jibrilu ni a jẹ́ pé mikael ni ń béèrè lọ́wọ́ jibrilu ojú kan tó nù ntí wọ́n ń pè ní ọ̀rọ̀ ọlọ́ndé sẹ́dà ṣé ẹ mọ̀ pé ọkọjá pé babaláwo kọ́ máa sọ wọn kan fún wa màláíkà méjì tí ń súnmọ́ àlọ́sùn àtàlà dáadáa tí ń bẹ́ ń sẹ́mọ̀ ó tún wá ara méjèèjì wa ìkan ló tún máa ń tí ń ṣẹlẹ̀ ìkan naam nǹkan ọmọ wá sí ẹ̀ lórílẹ̀ nbí ẹnìyàn máa gbẹ́bọ kí wọ́n fi máa ti ń ṣe ẹ̀bọ kí wọ́n máa fi ẹ ẹ mọ ntọ́ sọnù ọ̀tọ̀ ni ntẹ́ mọ̀ wá wá ọ̀tọ̀ ni alásọ̀tálá méjì àṣìṣe o wọ́n lájà so rẹ̀ má aburú ma wa anabi sallallahu alayhi wa sallam òun bẹ́ẹ̀ ń dùbúlẹ̀ yìí àwọn àfa àwa ni kò burú ìjọ tí wá tí bá níbi ìsọ̀rọ̀ yìí ṣé lójú rẹ̀ ni àbí lójú ayé ìtìláfù pọ̀ lọ́wọ́ àfa pẹ̀lú àwọn ìwàyà tì náà tọ̀ wá ṣùgbọ́n hadith kan bẹ̀ tọ́ wá min hadith abẹ́rẹ́ náà abbas wípé wà kánà bẹ́ẹ̀nà náà imi wálé yẹ̀kìdọ́n gbogbo bá dàbí ṣe ń gbọ́rọ̀ wọ̀nyí láàrin bí ẹni tó sùn lọ àti ẹni tó ṣe kíni o àti ẹni tí ń bẹ lójú ayé kò fẹsẹ̀ múlẹ̀ ìntọ́fẹ̀ fẹsẹ̀ múlẹ̀ jù wípé nígbà tó ṣàdúrà yìí ṣàdúrà yìí lọ́wọ́ bẹ̀rẹ̀ oorun wa ara lọ wàrú ìyàlẹ̀ àmbìyà wáhì aláwọn ànàbí ọlọ́run sì rí ìbánisọ̀rọ̀ náà ni iná lọ́fà tó fi jẹ́ wípé tànáàmù àyùnùhùn wàlà tànáàmù kùlùbùhùn ojú wọn ni máa sùn torí pé àtẹnitẹ̀mù lọ́lọ́run lè nídìí àti máa sọ̀rọ̀ bilwahayi min rahman sọ̀rọ̀ ta'ala asísàn wa ń gbọ́ ń wòye pé bọ́ọ̀lù sísàn bá wà báwọn gbogbo nítorí ọmọ sẹ̀ lẹ́gbẹ̀rẹ̀ tó bá sùn lọ bẹ́ẹ̀ yóò máa gbọ́ yékéyéké wọ́n wá ń tì síra wọn pé kí ni tí ń ṣẹlẹ̀ sẹ́ni mọ́ wájà rọ́jò ńgbà tá a dùn àgbà ọlọ́run sọ mọ̀lẹ́ká méjì kalẹ̀ kí ni tí ń ṣẹni gangan ìkìjà wájà wìí innahu matububun wọ́n sàṣì ni o mashurun apá kan náà àwọn àfáàní kí ló dín fi lo tibbu tubar sàlám nítorí pé nínú àbídáàdì náà lọ wà àbídáàdì tí wọ́n bá ní tubar fulanun wọ́n wò sàn tó bá fúlànù wọn fà rẹ̀ sí ojú méjì ló wá ojú mi sì ń bẹ táwọn afọ àsọ pé no ìṣesí lárúbáwá nípa tàfá ulu kárí ẹni tákèéké sá ká máa pè ń sẹ́límù bẹ́ẹ̀ náà ní kárí ẹni tí wọ́n sàṣì ká máa pè ní màtúbùbù ká máa pè ní màsùhúrù apá kan afọ àsọ báwọn alákùnlé ìkejì ń sọ yìí pé ẹni wọ́n sàṣì ni o síhùrù ni o. àwa ti kọ́kọ́ kẹ́kọ̀ọ́ kan ẹ̀kọ́ wò lakọ́ nígbà kínní ìdí àwọn sàṣà mẹ́lẹ̀ ìntọ́ hàn sá nàbí tọ́jẹ́ oògùn tayé ń bì àbí ọkọ̀ ṣe sùúrù nígbà kínní ọ̀lọ́ ẹ wá bá ń fa ẹ̀jẹ̀ dúdú kúrò lára mi o wọ́n tó fẹ́ ẹ̀jẹ̀ dúdú kúrò kò tó wá lọ ìgbà lèèyàn tó máa ń ní fura síra rẹ̀ ntí ń ṣe mí yìí ológun bá bí oríṣi bíi twenty ntí ń ṣe àbí tápà ni ó tún lò ti tápà náà kò tún lọ ó tún lọ síìtù wọ́n nìyàn kò mú ah, ah. àpẹẹrẹ ó ti máa fìrẹ̀ hàn yàn wípé ó ti lọ́wọ́ èsù nù ṣùgbọ́n kìí ṣe gbogbo nǹkan náà láàmú sọ pé lọ́wọ́ èsù nù láti bẹ̀rẹ̀ gbẹ́gbẹ́ sàṣàmù gòòmà kó tó di pé alásàsàrà padà wàá fi mà lẹ́yìn ọ̀rẹ́ yìí àmúṣà sàlámù wà wà lórí ìṣesí àwọn méjèèjì wá ń tì síra wọn wípé tó o bá ní wọn ṣàṣẹ nìyí ni wà áyìnà hù wà fi àyè ṣe yìí ntí wọn fi ṣàṣẹ wọn ń bò ní ẹ ti rí à ọwọ́ ni síhìrù yẹn fi mushpin àti sọ wípé ọmọkùnrin làbídù nígbà tí àwọn yẹ̀wùdí fún lówó ó náà wá lu ọmọbìnrin kan tí máa wálé sàlám ó mú kó màrún sàlám wà mọ̀ṣáàtọ̀ tí tí bá yarun ìbáàjẹrun gbọ̀n ìbáàjẹrun orí ntọ́ bá jábọ́ ńbẹ̀ là ń pè mọ̀ṣáàtọ̀ ó tún mú irun ànábìtọ̀ jábọ́ wọ́n wá fi síbi kíni o fi rúfì tọ́lìrì náxlà ti ń zakar tí ọ̀pẹ ká fi wí ọ̀pẹ tí a ọgọ́mọ̀ tí bẹ́ẹ̀ bí ọ̀pẹ ń ntí máa bò ntí máa bò wọ́n si wọ́n si gìṣà wọn ó ń bẹ lára àwọn nǹkan tí wọ́n lò nígbà wá di gbogbo ẹ̀ papọ̀ ibo ni wọ́n fi sí. Si inú riwaya mi fi rọ̀ọ́fàtín fi bíírì zarwan bíírù zarwan kangai in bẹlẹ́dùn àbàní zuraik gẹ́gẹ́ bá sọ pé ọkùnrin tó sàsàmù sàsàmì ọ̀dọ̀ àbàní zuraik náà ló ti wá ṣùgbọ́n tí wọ́n pè ní rọ̀ọ́fà lọ́dọ̀ lárúbáwá tí wọ́n bá fẹ́ gbẹ́ kànga òkúta ńlá kan bẹ̀ tí wọ́n máa gbé wá tó jẹ́ pé ẹni tí ń gbẹ́ kànga etí rẹ̀ ni ó ti dúró nígbà ọ̀bá kànga bá ń dókè ojú kan nu ìgbà míì sì ń bẹ tí wọn bá ti ń gbẹ́ kànga láti lẹ̀ ibi ẹfẹ́ gbẹ́ kànga sí wọn lọ gbókùtà ńlá kan wá bẹ tó fi jẹ́ pé ẹni tí ń gbẹ́ lọ yìí bí bá ṣe ń jìn sí lọ́nu orí òkúta ni ọmọ dúró lé tómi òfin ní dára rẹ̀ tí èèmọ̀ ráyè gbẹ lọ sálẹ̀ òkúta èwo alágbàlérò ṣé ntí ń bẹ létí kànga ni àbẹ́ ntí ń bẹ nú èntí ń bẹ nú ni làbíìdù ìtòsí ni wípé gbogbo ntí wọn palẹ́sẹ̀ yìí wọ́n wá kìbọ̀ abẹ́ òkúta ńlá nínú kànga wọ́n sì yẹ yí òkúta ńlá ma omi ti ààbò. la hawla wala quwwata illa anabi sallallahu alayhi wa sallam ọ̀n gbogbo ntí àwọn ẹ̀ka yìí ń sọ. wọ́n wá ní níbo lọ́wọ́ wọ́n ní ní bí irú dẹ̀rọ̀wán apá kan wọn àfa àgbà wá ní arwan wọ́n ní tọ́pà tí wọ́n ní àrùwá ni pé wọ́n change hamza abẹ sí dhali torí istimalu bí irú ìpọ̀ àwọn èèyàn sábà dákọ kangan kangan tọrọ gbayì ní agboolé àwọn bani zoraik apá kan tí wọ́n gbà wá wípé no bí irú àwáni ni kì í ṣe bí irú àwáni kankan kan náà ń bẹ́ ń jẹ́bà ní madina ṣùgbọ́n kì í ṣe madina bí yẹn bá ń lọ náà kùbà lóun wa ọ̀gángan abẹ òní akọ́ masalasi dọ̀rọ́rì dọ̀rọ́rì tafsa ń padà wò ń gbà tí ń bọ̀ láti Tabuk ń máa wá pèpè kọ́ wá bá sí mọ́sálásí gbà lọ nígbà tó bá ń bọ̀ padà káwọn sọ̀tún tó fi hàn ala kullin kànga dẹ̀rọ̀wánù wọn tọ́jú kínní ibẹ̀ lábẹ́ rọ̀ọ́rùfà òkúta àpáta ńlá tí wọn ègbé kò nù kànga mọ́ nígbà bá gbẹ tán tọ́jà pé ní ti ń orí rẹ̀ ni ó dùn ó lé táìmù ti ń gbẹ kànga lọ wọn sá lọ. amsa mọ̀ wá ní ìrẹ́ nínú ìwáyà ìrẹ́ Ali ìrẹ azubair ìrẹ ammar ní ìwáyà mi ali àti ammar ẹ wá lórí ìwú kínní ibi báyìí báyìí báyìí ẹ lọ gbọ́n mi nú ẹ̀ dànù nínú ìwáyà mi ẹ̀ ń tọ́ta wà lá kínní wọ́n ń pè ní jubair ibnu iyaz azarqi nínú ìwáyà mi ẹ̀ ń tọ́ta wà lá kínní ìgbọ́gbọ́ láti fa kínní yìí yọ wọ́n ń pè ní alharithu ibnu qais. طيب ṣùgbọ́n riwaya mẹ́mu Bukhari tá n bá ń bẹ̀ ìyàwó ìṣàwá ni fa atar sàlám fi unasin min ashabi anisa sàlám bá kọ́ àwọn èèyàn jọ nínú àwọn sọ̀hábà wọ́n bá lọ di kàngan kọ́ dàrú pẹ̀lú níta kọ́ sọ àdúgbò kọ́ àwọn èèyàn lọ́ọ́bẹ̀ nà kàngan mẹ́mẹ́ tó tọ́ sáwọn èèyàn sì ń pamọ́ wọn ò pamọ́ wọn ò lè pamọ́ bẹ́ẹ̀ ni ìṣe lọ kí àṣàṣì ìbọ̀bẹ̀ kí ni tọ́sẹ̀lẹ̀ anisa náà wàá dìde lọ́ọ́bẹ̀ fún rẹ̀ ọwọ́ adé padà fàjáà rasulullah sallam ìyàwó aisha sọ fún basa samde àbí wàá ni e ka anna ma aha tó o bá rí omi tí ọ padà wá bí kankan nùkọ́ àtúlẹ̀hìnà bí ìgbà tí wọn bá bu omi gidi kalẹ̀ tí wọn wá rẹ ewé làálì bẹ nígbà tó bá fún mi rotan bó ni ó rí yọ ọ pọn níbi ẹ̀jẹ̀ bómi ń ṣe rí nu àwa ń bọ ìtìláfọ̀ àmì rẹ̀ lọ́wọ́ àwọn àfa wípé ó mímu Kama mọ̀túmọ̀ntánà na n sọ wàkà án kọ́dà ibi tí èsì gbẹ̀kànga sí àárín ibi tí wọ́n gbin dàbí náà sí ni náàlù ńbẹ̀ńbẹ̀ nítàlẹ́pẹ̀ náàlù ká sọ pé báyà bí ọ̀pẹ lọ́dọ̀ wa ń bí láàrin oko ọ̀pẹ lápẹ̀rẹ̀ ibẹ̀ ní kànga wà wákà anna ru'usa náàlì ha ru'usu shayatin kọ́dà gbogbo àwọn ọ̀pẹ tí ń bẹ́ńbẹ̀ láti pàtẹ́ ti rí kíní mọ́bẹ̀ báyìí nínú rìwáyà mi ìltáwà sáàfù náàlì ha sáfù ó ní ọwọ́ kíní ọ̀pẹ kọ̀ọ̀kan tí mánà báyìí gbogbo rẹ̀ ti rọ èdè ti dé àárín àṣàṣì ti débẹ̀ ntí ọjọ́ gbogbo bẹ̀ ti ń gbóná dípò kíbi ọmọ tutù mọ́ àwọn ntọ́ jẹ́ kí ló kọ rẹ̀ gan tọ́ jẹ́ ọ̀pẹ ti mẹ́bẹ̀ gbogbo ọ̀pẹ bẹ̀ ti rọ omi inú kànga tí wọ́n lọ rí kíní ìmọ̀ gangan ó ti pọ́n bí ẹ̀jẹ̀ àwa ń bọ̀ tá a bá lómi ìpọ́n bí ẹ̀jẹ̀ ṣé pípẹ́ omi tí ń bẹ́ ń bẹ́ ńgbà táwọn èèyàn wà á pamọ́ ṣé ń lẹ́ni lọ rèé lobẹ̀ ni àbáwọn èèyàn sì ń tó fi lọ lobẹ̀. apá kan àfa ni ntọ́fà náà ni lè túlì ìkọ́ mẹ́tìmá ìhà omi ẹ̀ ti pẹ́ ṣùgbọ́n kọ́ nítorí wípé ẹ̀ ń tà ń pè ní alḥarifu ibn qais òhun ilé rè ò jìnnà bẹ́ẹ̀ ilé ọmọ pọnmi ní tiẹ̀ àtàwọn èèyàn kọ̀ọ̀kan ṣùgbọ́n omi kò lómi méjì tó máa pọ̀jù bá ń lọ táìmù tí kìíní yìí ṣẹlẹ̀ wọ́n ní wọ́n máa gbọ́n mi bẹ́ẹ̀ omi ti bàjẹ́ kọ́ da ma ajẹ́ wípé síhìrù tí wọ́n gbìn bẹ́ẹ̀ ó ń lọ́ba omi ń jẹ́ nítorí pé nígbà tí alharifi tọ́hà wárọ̀ rẹ̀ tọ́hà wárọ̀ rẹ̀ tí wọ́n bá wárọ̀ nǹkan tó gbogbo ètè tí kànga sínú ẹ̀ tí wọ́n da gbogbo ìpẹ́ omi olùwọ́n máa pọn báyìí ní ìsìn padà ó jẹ́ àmọ̀ wípé kìí ṣe pípẹ́ páwọn èèyàn ọ̀pọ̀n ntí ń gbìn inú ẹ̀ lọ́ba omi ibẹ̀ jẹ́ ntí ń pè ní àṣàṣínú táwa náà bá bọ́lẹ̀ Yorùbá ẹ jẹ́ àwọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀gì tí wọ́n bá bi àlìjànù lọ́wọ́sì tí wọ́n bá parí nǹkan bú wọn lọ́nà èṣù wọn tí wọ́n bá kan nǹkan mọ́gi kí ni igi ọ̀pọ̀ máa ṣe igi ọmọ àwọ̀wé ntàwa náà ń tọ́sẹ̀lẹ̀ anabi sallallahu alayhi wa sallam lójú ẹsẹ̀ fa amarọ bilibiiri fa dufinat ọ̀ya ìyàwó ìṣàwá ni alasta rọjà hamsa salam ó sì mú síhírì tí wọ́n fi bo gbogbo ẹ̀ mọ́lẹ̀ kó o tiẹ̀ fàjáde káwọn èèyàn o àti gbogbo nǹkan tí wọ́n kó nú ẹ̀ káwọn èèyàn o tiẹ̀ rí àmì wa ni kọ́dí àfa àfa ni lọ ọlọ́run bá mi ti dá láàfíà padà sí mi la wa karihtu an uthiru ala nasi fihi sharran ni riwaya mi wa karihtu an uthiru ala ummati fihi sharran ni riwaya mi wa karihtu an uthiru ala ahadin min annasi fihi sharran Ọlọ́run ti fún mi lálàáfíà tí n bá ní wọn mú bóde tá a wá mú wa gbangba mọ́sálásí tá a túlẹ̀ lórí mímbàrì ẹlòmíì ó rí báwọn yọ ọ lọ ha ìjọ yàrá orí kan bá fẹ́ sèmi náà èmi náà ó sì lọ́sẹ̀ẹ́ ntọ́ da àjò ní káwọn èèyàn máa máa ìdá ọlọ́run ti fẹ́ mi lálàáfíà làwọn èèyàn bá ní à ah, ya Rasulullah tá a láyà délé ìwò wọn ní làbí ìdùà ńgbà tá a ti máa ń àlẹ́ àkọ́tàntàwò ya Rasulullah àwọn bíjà lọ wọ́ wa kọ́ padànù wọn bá lọ mọ́ wa nígbà mú làbí ìdùdè amsasan sọ wípé ma hamalaka ala hada òun sáà sí mi ká kọ́kọ́ dúró ń bẹ̀ ntí mùsùlùmí ní di ni pé wọ́n lọ́wọ́ subhanahu wa ta'ala má pa mí tì èèyàn ò lè bábà dáde bí kan káwá sọ pé ó ti gòkè gòkè lọ́dọ̀ ọlọ́wọ́ subhanahu wa ta'ala o ló ti á kó lẹ́yìn tí wọ́n máa bínú ẹ̀ ẹn tí ẹran sí gbogbo wa táyé sórí ire láyé àtàlìkè àmọ́ kẹ́nì kó sì dìde pòun gba kọ́ńtrákìtì pòun ọ̀sàsì wọ́n ní ta lọ fẹ́ sàsì wọn ọlọ́lọ́ kẹ́ ta lọ fẹ́ sàsì wọn ọlẹ́ni tí wọ́n kọ̀kọ́ sílẹ̀kùn àlìjàn náà fún un lọ́fẹ́ sàṣì ó ní ní tàrọ̀fẹ́ sàṣì ọlẹ́ ń tọ́ da ju gbọmọ̀ bí adama tàrọ̀fẹ́ sàṣì ọlẹ́ ń tọ́ lọ láìkì ju, tàrọ̀fẹ́ sàṣì ọlẹ́ ń tiẹ́ sọ kùránì kalẹ̀ fún ìdán kí wàá ní tèmi àtẹ̀yìn naam báyìí sáà ń sáà ń ṣe tó ń gàgọ́ wá sáà sùn la Allah subhanahu wa ta'ala ń gbé pé wọn èé bí ni tó ń bá se ń tiẹ̀ subhanahu wa ta'ala ṣùgbọ́n làbídùí amsan wa ń bilẹ̀ rẹ̀ pé má hamalaka hada kí ni tó mú ọ sí tó ṣe ẹgbọ́n tí làbídùí ó ní hubbu dananir ìfi owó ni ó torí pé kì í ṣe sí ọ̀fẹ́ wọ́n gbé fún mi ní kọ́ńtrákìtì ni gẹ́gẹ́ báwọn èèyàn ṣe ń gbowó lónìí láti fi máa ba àwọn èèyàn kan jẹ́ kì í sọ̀rọ̀ sìn bàbá tó náà bí máa tí a ní o tó lò ní mọ́dà ìlálọ̀ sọ́fẹ̀ ní ṣe fún ẹ naam ìdán amsa sọ́ra nínú tó wá ṣẹlẹ̀ ọwọ́ ajé a mọ̀ wípé a ti sọ tẹ́lẹ̀ nípa kọ́dàr alọ́sọ̀tà ti pè gbogbo nǹkan ṣùgbọ́n àwọn tí ó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan lé ayé ó ní sábàbí ẹni ọba ṣàṣẹ nìkan ó sọ pé òun ṣàṣì ìtọ́wọ́ ń rò ó sì ṣẹlẹ̀ sẹ́ni ń tòótọ́ ó ṣe déédéé ìgbà lọ́n sọ pé ń fi ara ni ẹni báyìí báyìí ṣùgbọ́n ẹni báyìí báyìí ni ó sorí ibú ń wọn ẹbẹ́ wa lónìí náà ń kàrí kan tó lè pa yẹn lọ ọyẹn tó yẹ ọmọ sunkún pé èsù sì wà ń gbọ́wọ́ mi sórí ó ń gbọ́wọ́ mi ṣàìdá lórílẹ̀ òun wá ń ṣàì orí ibúwájú ọlọ́run subhanahu wa ta'ala ojú kanu anabi sallallahu alayhi wa sallam àwọn yẹn wá ń sọ fún mi pé ah, ó lè máa sọ gbóhùn tí ń sọ pé fi owó anabi ìjà apani o hmm. ó sọ ọlọ́run wa bu ẹni anabi ni máa wàrọ̀ ahùn min àdábìlá ashad kí mo fẹ́ sí fún ẹjì ń filẹ̀ ìntọ́lọ ń pèsè fún lálìkì àmà ó tún kọjá kí n pé mò ń fi àkànjẹ láyé afa alasasi so dín gbọ́wọ́ naam ìntọ́jú rí ọkàn lọ́dọ̀ ọlọ́run ọba pátápẹ́rẹ̀ kápá. Eh, kaba pankọ ńlọ bi tí ó ti mọ ìjà tí ó tún ní ikú. naam ẹ wò gbẹ̀yìn kálukú wọn náà bí ìmí ìkọ́nà ó ti gba ojú rẹ̀ kò tí ó kó láyé ẹ ní bá sọrí lọ́rùn wọn kò ní sèǹtẹ́ lè náwó sínú ọmọ báyìí pé ah, eléyìí lọ yanjú ọmọ wọn ọlọ́mọdé àlóbi toró náà ní bá ṣe lórí ìgbésí ayé yẹn. lan yajtami'a aw lan tajtami'a aw lan tujma' bayna binti rasulullah sallallahu alaihi wasallam wa bayna binti aduwillah inda rajulin wahidin abadan sahih nígbàtí à ń pe ali pé kó wá fẹ́ ọmọ abujali lérí ìyàwó rẹ̀ tí ń bẹ́ńlẹ̀ rẹ̀ tọ́jú ọmọ àdúrà sàlám àdúgbò ní gbàù torí wípé láíláí ọmọ ọ̀tọ̀ ọlọ́run àtọmọ ànàbí ọlọ́run kan láíláí wọn ò gbọ́dọ̀ jọjọ́ rogún lọ́dọ̀ ọkùnrin kankan náà ẹni tí ó sì ní kí Ali ọ̀wáfẹ́ ti di mùsùlùmí ó ti di mùsùlùmí gbà náà bàbá rẹ̀ tó sì jẹ́ àbújá lè ọba ànàbí sọ̀tàtẹ́ jáde láyé ànàbí tún wá ń fi rinlẹ̀ àárùn nìyẹn kò kú o bàbá rẹ̀ ọ̀tà lọ́bọ́lọ̀ ń ṣe àtànàbí tẹ́ jáde láyé ọmọ rẹ̀ wà kọ́ ni wọ́n tún wá lọ rèé fẹ́ lérí ọmọ sàlám ìyẹn jẹ́ àmọ̀mọ̀ pé ní táwọn òbí bá ṣe ná ń sì lórí ọmọ wakana abuhuma sọọliha arínú àwọn afa àti ẹnso pé kìí baba direct baba bíi kẹta sí kẹrin sí karùn wọn sì tún jẹ èrè dáadáa rẹ amsa ni mi ọ̀pá o ẹ̀fílẹ̀ amsa salam sàmójú kú òfin ṣùgbọ́n o ìntọ́nà ọba pèsè ilẹ̀ fún nú àdánwò nínú wàhálà nínú aburú ó ju kí n fi ọwọ́ ara mi fìyà jẹ lọ salawatullahi wa salamu alayhi bọ́jà pé à ń bọ̀ ní ibi ìdájọ́ sáhìrù gangan sọmri àkọ́kọ́ náà ayé ìlọ́lù nípa wípé ẹni tí ń darí rẹ̀ allah subhanahu wa ta'ala ní ń darí rẹ̀ la yushariku fi malakun mukarrab màláíkà kẹ́kẹ́ à màláíkà yìí ló súnmọ́ lọ́wọ́ bá jù abadan lẹ́yìn ọ̀rẹ́ yìí a wà á riwaya kan tó wà hadith abdul abbas akhrajahu al-imam dalail ay fi dalail nubuwa imam wa salabina mo mu kiso iwa wa min hadith umm almu'minin aisha radhiyallahu anha bi qissatin tawila min hadhihi alqissa tójú kiso lọ gbogbo n ta ti sọ sókè ọsẹlẹ ọsẹlẹ ọsẹlẹ bíi riwaya nsimbo ọsẹlẹ ọsẹlẹ kọpẹrẹ ni alasọtara bá sọ muawwidhatayn ọba sọ kalẹ̀ famsa salam kul a'udhu bi rabbil falaqi aya rẹ̀ márùn ni kul a'udhu bi rabbin nas aya rẹ̀ mọ́kànlá ni wọ́n wá nígbà tí wọ́n yọ wátàrú ìgbóde mẹ́fà astafilẹ̀ méjèèjì jẹ́ mọ́kànlá nígbà tí wọ́n yọ kíní ìgbóde wọ́n bá fa'ida fihi ihda ashrata nkudatan ẹ ẹ ẹ ẹ ẹ ẹ kókó lẹ́wọ̀n bá ń bẹ̀ wàjẹ́ àlàkùnlá máa kọ́ra ayatan in hallati min hadi al-unqat gbogbo àtàbà ti ka àyà kan kul awdor flak kókó kò ó tuntun bí kíní o ara nà bí ọ̀nà kókó kò ó tuntun bẹ ara mi kò fẹsẹ̀ múlẹ̀ o kò fẹsẹ̀ múlẹ̀ la máa gbọ́ káàkí kò fẹsẹ̀ múlẹ̀ o ìrìwáyà dọ̀ífà ni o kèé ṣe torí ààrẹ yẹn lọ́lọ́run fi sọmọ àwùdàtẹ́yìn kalẹ̀ ńkọ́ o èyí ti ń bẹnu wáyà pé àwọn màláíkà yìí wọ́n júwe ntí wọ́n ṣe fànàbí wọ́n sì júwe ibi tí wọ́n fi sí inú fi jẹ́ wípé ntí ó tètè yàjú nínú pé ntí wọ́n sàsì ọ̀sọ̀rọ̀bá fẹ́ lù ànísàbàbí ká túlẹ̀ oníkọ́lọ̀ ń ṣe ìdáyé èèyàn lọ síbi tí wọ́n fi síhìrù yẹn pamọ́ sí. a máa ṣẹlẹ̀ pẹ̀lú kẹ́ntì wọ́n sàsì gan fẹnu ẹ̀ sọ̀rọ̀ kí iṣẹ́ ìtàn ọgbẹ́nu ẹ̀ sọ̀rọ̀ tí ń dà láàmú a máa ṣẹlẹ̀ pẹ̀lú kéèyàn ọ̀lálà kèése nílùú yìí o kèése kó bá ìlú gbogbo ayé ní ti ń o kèé gbogbo ayé torí ṣèyítọ́n no power failure ní kọ́mìnì rẹ̀ bébì kan ní bí wọn bá ti wọ ọsẹ lọ́dọ̀ rẹ̀ a sọ̀sọ̀ yìí pé wà máa ń yàkú ní ṣèyítọ́n làwù kọ̀rìnà fásà àkọ̀rìnà ẹ̀ ń bá emésù lọ́rẹ̀ tí ẹ ti ta kọ̀ lọ́rẹ̀ rẹ o torí yóò máa bọ́ èèyàn jẹ́ ni ntí da, ni ọmọ zanyana fún yàn ni ọmọ sẹlẹsọ fún yàn anabi sallallahu alayhi wa sallam ó ní ìlẹjà burú ọmọ tàn káàkiri lọ́dọ̀ àwọn èèyàn kò sí kíni o kò ní wọ́n wú kíni mbòde kí wọ́n wá máa fi hàn àwọn èèyàn báyìí riwaya àti pé bí wọ́n bá ti ka kíni kan kíni kò sí kíni o kò fẹsẹ̀ múlẹ̀ ìntọ́ fẹsẹ̀ múlẹ̀ náà ni wípé wọ́n lọ wú kíni wọ́n sì padà da gbogbo wọ́n torí pé wọ́n gbọ́n omi wọ́n gbọ́n omi náà kàngán títí tí wọ́n fi kan òkúta ìsàlẹ̀ tí wọ́n fi si tí wọ́n fi yọ kínní wọ́n jẹ́ ọgbẹ́ kutukutu wọ́n tó fún ma amúrasọ̀rọ̀ asálàmù bèrè bèrè fàdúfinat àbí bani ẹ̀sìn kílò kọ́ rẹ̀ jama'a tírú ẹ̀ bá ṣẹlẹ̀ sàmùsà asálàmù ntẹ́mi àti nídìí ní ká máa bẹ̀ lọ́n torí pé ntọ́lọ́mbá ni ó sì wá nu àbúrú gbogbo ayé ò lè mú kú ibi tó ń kálukú ó sì bọ̀ náà oríṣiríṣi ni kullan yusibana illa ma kataba Allahu lana anabi sọ fún wa nǹkan kò lè ṣẹlẹ̀ sáwa yìí kọjá ntí ọ pa wá lẹ́kún àfi tọ́lọ̀ ntí kádàrà mọ́ wa huwa maulana ṣùgbọ́n náà lè jẹ́ nínú nkaluku ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìgbà tá a sì ti ní ẹ̀rádànwó mà nkaluku náà wò pé ọ tọ́ba yẹ pé ibi tí wọ́n fi kọ́nu èyí ọmọ ẹ̀rádànwó o àdó sàṣà ní pé ọlọ́run ní yẹ́kùn ní gbò tí ọ máa fi nira kẹ́ni kọ̀ọ̀kan yín hátà yẹ́mṣíà aláwájìlá àrùn mọ́ àlẹ́ yìí mi nìkọ́tì à ìgbà tí èèyàn lè máa sẹ̀mí láyé tí ó kù sáyé tí ò ní tí ì kù tí ó sì ní ìrádàn wọ́n mà ìgbà tó bá tó lé mà ní lórílẹ̀ tí ó wà lẹ́sẹ̀ lọ́rùn mà ó lọ́rọ́ mùsùlùmí. àṣetùmọ̀ ẹ̀ ní wípé láàárọ̀ hátà lè mu'minin hátà yalqa rabbah kò ní sísìmí fún mùsùlùmí àgbà tó bá tó pàdé kíni o Allah subhanahu wa ta'ala tó fẹ́ san lẹ́sàn. jamaa ó ń kálukú kọ́ wá ìyẹra rẹ̀ wò dáadáa àtẹ̀ntì ń àtẹ̀ntì ń gbọ́ wípé ìntọ́lọ́ ń kádàrà mú ń kálukú nú àdánwò ilé ayé kí n mọ máa fi í wò naam torí méjì ni ìmọ̀ kẹ́yìn òfin tọ́lọ̀ àtàlà ṣe ní ẹ̀tọ́ kó fi wò ìsì lọ́pọ̀lọpọ̀ wọ ọmọ lónìí ìní máa dàbẹ̀ ń lọ́dọ̀ ọ̀dọ̀ ìkọ́ni kan wa àwọn sàm sójú ẹsẹ̀ tó náà bẹ̀rẹ̀ sí ń bẹ lọ́nà ní ọ̀yá kíkiri ọmọ kó ń bẹ láti lè máa jẹ́kọ̀ọ́ fáwa fún madáà fún madáà fún madáà sam sadua sadua titi titi titi titi titi ṣùgbọ́n kìsì bí ìṣe ń sadua ń tó bẹ́ẹ̀ náà làdúrà ń tún jẹ́ bàdá fún oore míì tún ni ẹ ń bá wa ń fèsù wẹ̀sù kí ni kọ́ ìdá rẹ̀ èso ó tilẹ̀kùn kan ni yóò tó sí mi kì í ní títí ń pọ́npátá kọ́ wa ní sinmi abadan jẹ̀mọ́ a tí yàn bá wọn pé káyọ̀ ọmọ sẹ́mi o káyọ̀ ọmọ sẹ́mi o jẹ́ nsásá bí ayé ayé náà ni ọ pa. ayé ò sí sásá bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala ti fún wa ní ta fi ṣe ìlàjì onekasumohun lọ́nà wo lọ́nà bí tafsir bá sí kíni o tọ́ba láàlẹ́ fún wa salawatullahi wa salamu alayhi jama'a káwa padà à ń sọ wípé àwọn àlìjànú yìí ọ̀nà tí wọ́n máa gbà ṣàìdá oríṣiríṣiríṣiríṣi ọ̀nà tó pọ̀ ni torí kìsì ni innahu huwa wa qabi innahu innahu yarakum wa qabiluhu min haythu la tarawnahu èṣù yìí àtàwọn ogun rẹ̀ wọ́n ń rí ẹ̀yin níbi tẹ́yin ò ti rí wọn ó wá yẹ kéèyàn wá mú ayà ń sọ́wọ́ wípé àwọn tí ń rí àmì àti rí ẹ̀yin tá a sì tún ráyè wá ṣe é lọ yìí náà ajẹ́pọ́lọ́mọba lọ́wọ́ pẹ̀lú wa. Pe ibà ń gbóúnjẹ kalẹ̀ tá a lọ mú síbí wá bá a gbé kalẹ̀ tá a lọ mú síbí wá gan n ò sí máa bá ní dẹ̀rùn bẹ́ẹ̀ tá a sì rí ta ní sọ́nbi eléyìn naam bọ́ńkàlùkù sẹ́yìn náà júlẹ̀ ní ìsìn wọ́n rí àárín kí ló tún òfin kọ́ bọ̀ àlójú naam ìtọ́nà bá wá fi hàn wá pẹ́rẹ́ títí báyìí títí sì ni ó ti sọ àníbi àìmọye nǹkan o kí ló tún òfin gbani mímì àti ilé tí ìbá ṣe ń sọ̀rọ̀ yìí n ò èntọ́nà bá wá fẹ́ fi gbé ládàá wa ga níwájú rẹ̀ pé jẹ́ wò bóyá jẹ́ ń fún check and balance jẹ́ wò bóyá yóò ronú pé mi náà sì ni àwọn àtọ́ wa máa sáré tọ àwọn ṣèitán lọ. naam ìdán àfikún sọ̀rọ̀ bàbẹ̀ lọ́hùn gbogbo ń táwọn tí ò dùn déédéé tí wọ́n mọ̀ wa tí egun apá wọn tó wá fi máa ràn sí ọlọ́mọṣáà sọ́ńbẹ́ o. àmín wúlájọ kan sòrẹ́ o wúlájọ kan sòrẹ́ o ṣèitán ń bẹ ohun àtàwọn rẹ̀ wọ́n ń bẹ àwọn náà sì ń ṣiṣẹ́ tán náà ń pépè ẹni tí ó bá yẹ ẹ̀jẹ̀ tí ó lọ náà ni ń wá ìdán ẹni tí aṣọ wípé ń lọ bá wọn tí wàhálà bá dé báyìí tí ó bọ́ sàṣàrà ni wọn ó sì lẹ́kọ̀ọ́ àdánwò mi ìtọ́tọ́ fún un bọ́lá ìjà pé lórí ọ̀rọ̀ ilé ayé náà ni gbọ́dọ̀ ètò nú o wọ́n fi ní ah nígbà wọn ó sì fún ní ah kí ní ọjọ́ tí inú gbámi ah kì í ṣe tí ẹ̀jẹ̀ ni ó sì mọ́tánù lórí ibù náà ló sì ti mú ó gorí odóhun ah ò lè mú o ò ah, ah, lè mú o lè mú tí lọ́fíìsì o ìdá gbogbo tí ẹni tí wọ́n bá mọ̀ pé òun fẹ́ mu tí lọ́fíìsì tí wọ́n máa gba èsì orí ní tí mu nà wọn ah, ò tiẹ̀ tó fọnú gbà yẹn àwọn èèfọ̀ eléyìí èyí ò ní ọ̀tẹ̀lẹ̀ ẹ̀kùn kó tó wá lọ́mọ́ sí kí ni o kó tó lọ́mọ́ lo ipò mi tọ́ba ti lò adahuwa wọ́n sì sọ fún mi ẹn ọba ti rí ni ọ̀lẹ̀ nkúmọ̀ kò sì gbọ́dọ̀ jẹyàn mẹ́ta lọ ìyàwó rẹ̀ yọjú kò lè lẹ̀ nkúmọ̀ àkọ́bí ẹ̀ yọjú kò lè lẹ̀ nkúmọ̀ ẹlẹ́ẹ̀kẹta wọ́n sì ní ọ̀yà wèrè nìyà náà bá yọjú ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ lọ nínú ìgbà èmi náà ṣe jẹ́mọ́ mi kúmọ̀ lórí nuna kọ́lọ̀ sọ fún mi pé bó ṣe dolówó rẹ̀ náà ah. <laughs> màmá náà pẹ̀lẹ́ ti dàgbà náà díẹ̀ yọba jẹun kúmọ̀ jẹ̀mọ́ à ibi tá à ń lọ ni wípé àwọn tí wọ́n jẹ́ bàbá fún wa à ń rọ́yìn á mẹ́ èso jù yín lọ wàláhì lórí ntọ́lọ́wọ́ tánàbí wí ìtànká yìí a mọ̀ ń pa ṣàìtàn àmọ̀jú yìí lọ tá a bá wọn sọ pé bọ́lọ̀ ń ṣe fẹ́ tánàbí ìfẹ́rẹ̀ ẹ mọ́ pé àpé àwọn máa sìn kò yíyan ni ó yí àjù yín lọ torí pé ẹ̀yin ọ̀ka kọ́lọ́lá kọ́lá rọ̀ṣúlù ṣùgbọ́n ọ̀nà tálọ̀ ńlá alẹ́ ó ń lẹ́ẹ̀fẹ́ bá wa tọ̀ nàám lẹ́ẹ̀fẹ́ sí kí ni o lẹ́ẹ̀fẹ́ bá wa tọ̀ ẹ méjì á fi èṣù wo èṣù torí sùn ó tilẹ̀kùn kan yóò sinmi Allah subhanahu ló lè mú kú ẹgbẹ́ tá a sá sọ ni ṣìfà án la yughadiru saqaman tọ́ọ̀bà fún mi ní àlàáfíà àlàáfíà tó fún mi wáṣọ tí ó tún ní sílẹ̀kùn àdánwò mi ni wọ́n ní láti gbọ́n ti dìde ààrẹ wọn etí ọwọ́ ọ̀tún yẹn àti tẹ́ ẹ bá fọwọ́ sí báyìí hmm, wọn gbọ́ nǹkan bẹ̀mọ̀ sọ mi bíru eléyìn àtìgbà lójú wọn ti da kò sì padà mọ́dísìn sọ mi ń bẹ taalento ni jawami'u li kalimi tí ń bẹnu ọ̀rọ̀ tí ń bẹnu ìbí Allah subhanahu wa ọ̀rọ̀ sọ̀rọ̀ èèyàn wa kan bẹ ààrẹ ṣe títítítítí tó gbòmọ́lẹ̀ ńgbọ̀ wá pẹ́ lọ́ba di pé àwọn èèyàn ní tó kú nísìnyí pé ká na sẹ́ẹ̀ta ká na sẹ́ẹ̀ta wọ́n na sẹ́ẹ̀ta káàkáàkiri ó sì sọ fún wọn pé gbogbo ẹsẹ̀ tẹ́ bá rí ẹ̀ náà ta ẹ má fi kankan sí mi ẹni tí ọba ti lè ṣàdúrà fún mi tàbí kọ́ wá dúró tì mí nítorí ọ̀nà tàbí kò fi mí lẹ̀ gbogbo ọba ní ọ̀ àṣeyàn kò ṣe bọ́dà bá ní tàǹbà sáré káàkiri wọ́n sá fi lẹ̀ títítítí ọdún kìíní lọ ọdún kejì lọ lórí ààrẹ tọ́lọ́ ń bá ní tó ń kù lé kí n wulẹ̀ tán sórí ìyọ̀nú ẹ̀ ó pè mí wọn náà mọ bí ẹ ti máa bọ́ wá sí akíní burúkú mọ́ lágídí nígbà ńgbà ọ̀pẹ́ lára ẹ̀ sì ń ya padà díẹ̀ díẹ̀ díẹ̀ ẹni ń tí ò tí ìpòsú méjì sísìn pé tó ń bá bóyàn two million láyé lẹ́nì kọ̀tà sí ẹbí ìgbà tẹ̀lómi bá fún yẹn ní five naira. <laughs> tó ẹ́ sàṣà ń sọ wípé inna ruha al-qudus awha fi ruhi alasan o misimi lẹ́mi kí n máa sọ fún mi pé lan tamuta nafsun hatta tastakmila rizqaha ẹnì kẹ́mi ò ní jábọ́ láyé báyìí àfi tó bá tó lu tiẹ̀ tán bẹ́ẹ̀ tí o bá ti lò tán kò ní tí kù fa ajimilu fi tọ́lá ẹ wáyé lọ́nà tọ́lọ́ ọba gbà sọ pé kẹ́ fa ajimilu fi tọ́lá èyí tó sì lọ sùgbọ́n owó tàbí tọ́lọ́ sí nǹkan kádàrá pé yóò sórí ibú lànì kìí ṣe pé nǹkan lọ́sọ̀dọ̀ lówó ẹni hálù tí yàn bá ti bá rí èèyàn tí ó bá ti jọ mọ́tọ́ lọ́nà tàbí sàlám kí yàn tètè bu ẹ̀kún kọ́ mọ́ wá bí ó ṣe túbá alọ́sọ̀tọ́lá ìjì alùkúlà kọ̀dọ̀ in kọ̀dọ̀ ìtahù lánàá xayirọ gbogbo ń ọba kádà má wa dákun ju ojú orí fún wa láyé ń bì àti ní alìkìyàmá alùsọ̀sálàm wàárẹ̀ alùsọ̀sáfẹ́ fi kọ́ wa lẹ́kọ̀ọ́ káfí mọ̀ pé tírú ẹ̀ bá ṣẹlẹ̀ kíní nítorí pé àwọn ànábì rẹ̀ a máa sọ wọ́n di tọ́ ìfáwà umma láti lè bá a kẹ́kọ̀ọ́ láti bẹ̀ salawatullahi wa salamu alayhi jàmáà ìjọ wa bá mu ẹ ti mọ̀ pé tí bá ń gorí mímbàrì tí bá ń sọ wípé ẹ yẹn lórí yọ pé ànábì gan wọ̀ sátí ni sẹ́yìn kọ́ lọ tú wa lọ́dọ̀ ọlọ́run ọba ẹni tọ́lọ́ fẹ́ ti kọ́ o ẹ wá wo ibi tí sọ́ọ́hìbù nùbúwà wà rìsálà sọ̀lọ́wàtò lọ́yẹ̀ wà sàlámù àlẹ́yìn ẹni tí wọn ò ní sílẹ̀kùn àlìjẹ̀nnà fẹ́ ní kankan ṣáájú rẹ̀ sọ̀lọ́wàtò lọ́yẹ̀ wà sàlámù àlẹ́yìn kọ́ wa torí pé ọ̀fẹ́ polówó ọjà lọ́dọ̀ àwọn èèyàn lójú ọ̀nà bútọ́ wa àbẹ̀bẹ̀ àbí ganu àmọ̀ wí fún yín ṣé zẹ́mzẹ́mì jọ pure water wọ́n máa da ọ̀rọ̀ rú múra wọn lójú láì sáwà nítorí pé babaláwo làwọn náà ìyẹn lọ́fà tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́yìn lẹ́nìí tẹ ẹ bá ti rẹ ń tọ́ dájú burúkú tó daju sọ́nà òdì tẹ́ ń wá fi àwọn nǹkan kan lọ bí ẹ̀sìn tí e pé tó bá ti rí báyìí ojú rí ó korò ni kò ní ní dada tí ó ṣe kò ní lànà lójú ẹ máa sọ ọ̀nà tí nǹkan gbàdọ̀wọ́ rẹ̀ ó ti sáyìn bí kan ni wọ́n ti sọ fún gbogbo àní máa wò kàlẹ́ndà ẹ̀wọ́ kí n o àyà rẹ̀ ó kò kí ẹ pé òun máa ń ìwọ ò lé sí a máa gbowó ọ̀fẹ́ sọ̀rọ̀ ọ̀run ni tó tún mọ̀ pé lẹ́yìn eléyìí iná ọlọ́run ló kù ìní fún gbogbo ara jẹun tí ń jẹ láti ìsìn ẹ dákun ṣàánú wa sọ wa yẹ kí mùsùlùmí kí nǹkan kan máa wá jọ lójú ní yòdò yèdè kan tó bá jẹ́ pọ̀ mọ̀ ìyá lọ́lọ́run ṣe fún lọ́nà ẹ̀sìn inú èyí ó dùn sí ẹ ọlọ́run jẹ́ ó fi rò kó fi bọ́ sálìkì àmọ́ rẹ o èmi náà ṣàánú èmi náà o mọ̀ sẹ́mi lẹ́ni tí ọmọ bínú rẹ tó bá fẹ́ nìkan o ìgbà wo ìntó pé mùsùlùmí náà anabi sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ ńlá tọjọ pé mi àti inú o torí ntọ́nà ọ̀bà ní fún yàn láyé kò ní fún o ntí ọ̀bà sì fún gbogbo ayé ìbá àdùn pé kò ní rí bẹ́ẹ̀ yóò fún o kò sí ntọ́kàn ó ń kàn níta yé yìí o bí ọ̀bà jẹ́ bẹ́ẹ̀ ni àwọn sàṣà sọ wípé kèfèrí kìbàtírí kọ́ọ̀bù omi kan mú mẹ́ ọkàn sáfà bẹ́ẹ̀ arásọ̀rọ̀ dákun mímì àti yín dúró wọ́n kan so rẹ̀ má jẹ́ kí ṣàìtọ́ má jẹ́ orí wa mọ́ síjú àánú rẹ̀ wà o aburú ti ń bọ́jọ́ yọ má jẹ́ ó ṣe déédéé wa èyí tí ń bóòrùn ràn má jẹ́ ó ṣe déédéé wa èyí tí ń bá fẹ́fẹ́ fẹ́ má jẹ́ ó ṣe wa èyí táàtùn mọ́ táàtùn mọ́ tó ń yọ wá ń bẹ̀ mọ́sà máa yọ wá ń bẹ̀ o wọ́n jẹ́ kan so rẹ̀ má kí ṣàìtọ́ má jẹ́ orí mi àti ni má lò èmi bọ́ọ̀bá ti ń kádàrà burú síbi kan sí kejì mẹ́jà wọ̀ bọ́n nípìn bẹ́ẹ̀ la hawla wala quwwata illa billahi al-aliyyil azim alhamdulillah alhamdulillah alladhi khalaqa as-samawati wal ard waja'ala adh-dhulumati wan nur thumma alladhina kafaru bi rabbihim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 ومن ذلك أن يهود المدينة حاولوا أن يسألوا رسول الله صلى الله عليه وسلم كل المحاولة لكنهم لم ينجحوا في ذلك حتى ذهبوا إلى رجل من بني زريق يقال له لبيد ابن أعصم فقالوا له يا لبيد قد سحرنا هذا الرجل يعنون رسول الله صلى الله عليه وسلم ولم يؤثر فيه بشيء ولكن نريد منك أشد من سحرنا وأعظم فسحر رسول الله صلى الله عليه وسلم على أجرة ألا وهي ثلاثة دنانير كما جاء في بعض الروايات فطلب هذا الرجل من يهودية بنت صغيرة كانت تدخل بيوت رسول الله بيوت أزواج رسول الله صلى الله عليه وسلم فأتته بمشت رسول الله صلى الله عليه وسلم ومشاطته حتى سحر رسول الله صلى الله عليه وسلم وكان من حكمة الله سبحانه وتعالى القدرية أن وفق هذا الرجل فيما فعله حتى صار رسول الله صلى الله عليه وسلم يخيل إليه أنه يفعل الشيء وما فعله كما أقرت بذلك أم المؤمنين عائشة رضي الله عنها وارضاها ولما كان رسول الله صلى الله عليه وسلم في ذات يوم وكان في بيت أم المؤمنين دعا الله سبحانه وتعالى كثيرا ولح في الدعاء حتى أفتاه ربه سبحانه وتعالى فيما استفتى ربه فقال رسول الله صلى الله عليه وسلم وسلم لأم المؤمنين بعد إنزال الله سبحانه وتعالى له ملكين قام أحدهما عند رأسه والآخر عند رجله فق عند رجليه فقال أحدهما الآخر ما وجع الرجل يتساءلان فتجاوب معه صاحبه أن هذا مطبوب فقال من طبه من طبه فقال لبيد ابن أعصم قال من أي في أي شيء قال في رف طلع نخلة ذكر في مشت ومشاطة إلى آخر هذا القول ثم يسأل صاحبه وأين هو فقال في رعوفة تحت بئر ذروان ومن هنا أتى رسول الله صلى الله عليه وسلم هذه البئر في أناس من أصحابه حتى حفروا البئر ووجدوا ماءها كأنه نقاعة الحناء وكذلك كان كانت رؤوس نخلها رؤوس الشياطين ومن هنا تعجب رسول الله صلى الله عليه وسلم مما رأى وشفاه ربه سبحانه وتعالى فقالت له أم المؤمنين يا رسول الله ألا استخرت فقال رسول الله صلى الله عليه وسلم قد عافاني الله وكرهت أن أثير بين الناس فيه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 صحابة الرسول صلى الله عليه وسلم رسول الله وأشاروا إليه أن نقتل هذا الرجل أمر به الرسول صلى الله عليه وسلم فأمر الرسول صلى الله عليه وسلم فأتي فلما جاء اعترف عند رسول الله صلى الله عليه وسلم سأله رسول الله صلى الله عليه وسلم ما حملك على صنيعك هذا فأخبر صلى الله عليه وسلم بأنما حمله على ذلك حب الدنانير ومن هنا عفى عن الرسول صلى الله عليه وسلم فقال بعض الناس ألا تقتله يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم ما وراءه من عذاب الله أشد فتركه رسول الله صلى الله عليه وسلم وعفى عنه عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم كان يعوذ نفسه بالمعوذتين وكذلك يعوذ الحسن والحسين بهما وكان ينفه في كفه كما جاء من حديث أم المؤمنين عائشة رضي الله عنها وارضاها وعما الذي اشترى على ألسن الناس من أنهم عندما حفروا هذا البير وجدوا فيه وترا في إحدى عشرة عقدة فجعل كلما يقرأ آية انحلت عقدة إنما هذه الرواية أخرجها الإمام بيهقي في دلائل النبوة وهي ضعيفة من حديث ابن عباس وفي أخرى من حديث أم المؤمنين عائشة رضي الله رضي الله تعالى عنها وأرضاها عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم كما أخبرنا بأن الطاعون إنما وخز أعدائنا من من الجن كذلك أخبرنا أن الاستحاضة ركضة من الشيطان كما جاء هذا من حديث الذي أخرجه أهل السنن إلا الإمام النسائي وكذلك أخرج الإمام أحمد في المسلم الحديث حمنا بنت جاش رضي الله تعالى عنها وأرضاها عندما أتت النبي صلى الله عليه وسلم فقالت أتيت رسول الله صلى الله عليه وسلم فقلت إني أستحاذ حيضة كثيرة شديدة ف أخبرها رسول الله صلى الله عليه وسلم أنما سبب ذلك إنما هي ركضة من الشيطان إلى آخر هذا واعلموا أن رسول الله صلى الله عليه وسلم قد أخبرنا ووصلك الصادق المصدوق أن الشيطان يجري من ابن آدم مجرى الدم نعوذ بالله من كيد الشيطان ومن كيد ذريته اللهم وفقنا واجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم عز الإسلام والمسلمين اللهم عز الإسلام والمسلمين اللهم عز الإسلام والمسلمين ودمر أداك أداء الدين اللهم من أراد بنا وبديننا بسوء وبكتابك بسوء اللهم عرضه للفتن واجعل كيده في نحره واجعل يتمنى الموت ولا يستجاب له اللهم أعصي أعداءك وأعدانا عددا واقتلهم بددا ولا تبق منهم أحدا اللهم ربنا وحد صفوفنا صفوف المسلمين واجمع شتات المسلمين اللهم ربنا وحد صفوفنا اللهم ربنا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 من نسي الصلاة علي خطئ طريق الجنة اللهم صل وسلم وبارك على النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن أبي القاسم المبعوث رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا